dùn mọ́ jẹdẹjẹdẹ lọ ṣọ́ra kó má jẹ kankan odò jayéjayé kó rọra ó jayé ọmọ ẹ ìgbà ó. ìgbà ìgbà ó ìgbà ìgbà la máa ní ẹnìkan ò láyé ìgbà ó ìgbà. ṣé ìwọ ti bá burú ẹ sọ̀rọ̀. bẹ́ẹ̀ jáde. àǹtí iléèwé rẹ̀ ń lọ lọ́tí ọmọ ẹni tó ń ṣe wọn kò ṣe jẹ́jẹ́ níbẹ̀ ni ṣùgbọ́n mi ò sí ń bẹ̀ ẹ̀gbọ́n sí mi ẹ̀gbọ́n mi tó wà ní àgbàlagbà ni ìwọ̀nba ló lè ṣe mọ́ tó bá hùwà kan tó bá kú yẹ ká tó wà lọ́dà sáré. ah dadi ẹ trust me. mo trust ẹ mo kàn tó ń sọ náà ni ṣùgbọ́n pé eh, ogun àsọtẹ́lẹ̀ gbọ́dọ̀ pààrọ̀ god bless you tí ń gbọ́ ìgbà rẹ̀ dáńsì ọ̀rọ̀ tí ń gbọ́ ìgbà bàbá mi sọ fún bọ̀dà sọ wọn pé ìwọ tàbí sọ bẹ́ẹ̀ ni lórí ṣùgbọ́n the little tí mo lè fi ránṣẹ́ sìn mo fi ránṣẹ́ kan gbà bẹ́ẹ̀ ọ̀gbẹ́ni má sáré lọ́nà má sáré o ọgbọ́n. o má gédégédé kó ṣọ́ra kó má bàa jẹ́ kankan odò. ìwọ̀ntúnwọ̀nsì nìkan dùn mọ́ gédégédé lọ ṣọ́ra kó má jẹ́ kankan odò. gbóge lánàá wọ́n ti fìyà gbà bí wọn ò jáwọ́ ìwà ò gbà lọ. ẹ̀ka lẹ́mọ̀ pọ̀ ló yẹ ká kíra wa ṣe mọ̀ pé bíi twenty after one la wà ń sìn so ẹ̀ka àárọ̀ ló yẹ ká kíra wa. ẹjọ́ ta ni mo bá sọ̀rọ̀ because mo ò sọ nọ́mbà ìsọ̀rọ̀ ìṣẹ́jú. mo rí lórí facebook mi máa wò pé ta ló ní looking good guy tó wà lórí facebook mi so from there mo wá get number. yín mo á wò pé ó yẹ kí n lè appreciate iṣẹ́ ọlọ́run lára yín ni mo ṣe sọ pé kí n pè yín. orúkọ tèmi ni Tinúọlá bèbí. ẹ jọ ṣé orúkọ tẹ̀lé lórí Facebook yẹn náà lórúkọ yín torí Táyọ̀ ni mo rí mbẹ̀ wẹ̀ inú mi dùn láti gbọ́ ohùn yín tí ẹ jọ ṣe lè ṣe oore kan fún mi ṣá mo wò pé mo fẹ́ kémi pẹ̀lú yín kárìíra wọn náà yàn ṣe mo pé face to face is better hundred letters ṣá. no problem i say kọ́ tó máa ṣẹlẹ̀ tó bá di láàárọ̀ màá pè yín ṣó ti yín mo fẹ́ ka ira ẹ̀ mo fẹ́ ka jọ lọ fún dínà ṣé ẹ máa láìpẹ́ láti lọ sí dínà pẹ̀lú mi. ẹ ṣe gan mo rí appreciate òṣègbọ́n so kò máa yọ ní káṣù ìṣẹ́gbọ́ ẹjọ́ ẹ store nọ́mbà yẹn ẹ kọ tinúọlá sí i. yes that's guy ẹ tẹ dá facebook sílẹ̀ ayé yẹn á dà <laughs> tí ọmọkùnrin bá fi lè dùn bí mo ṣe lórí facebook báyìí tó bá fi lè dúró nílẹ̀ bí mo ṣe rí yẹn. Ah! Mami. Ah, báwo ni? Mo ń bọ̀. ẹ bá máa sọ̀rọ̀ abẹ́. ẹ ó kẹ́ a máa ṣe payment call o àbó ní ṣe. máa bẹ ẹ bí. ṣèǹjẹ́ kò sì máa lọ. máa wò ju àwọn ọmọ meet ọmọ mi ìdùnnú nìyẹn wọn mo ti máa ń sọ fún that's my son. ẹ Táyọ̀ mo má wọ̀ ọ́ ní torí kí wọn kò ṣe wòye tó bá ti rí wọn tó bá ti rí wòye ẹ̀mí ẹ̀ báyìí kò ní lè sọ̀rọ̀ ṣó ti yẹ ṣáwọ̀lá fi sí ọ̀kẹ́ ni wọ́n mọ̀ bọ̀ take care of her. Oh, thank you. カゴの sọ fún mi mo sọ pé rọ ni mi ò gbàgbọ́ àmọ́ nǹkan tí mo rí lẹ́yìn ló jọ mi lójú wọn tẹ bá ti máa jẹ ọ̀pọ̀lọ́ nìyẹn ẹ̀wá ètò lẹ́yìn inú ẹ̀ jẹ́ ábẹ̀ ìtàsé ṣé èèyàn ń dọ̀pọ̀lọ́ ni àbọ̀dọ̀pọ̀ lórí mẹ́rin ọ̀pọ̀lọ́ wà lórí mẹ́rin tó máa ń jẹ ní ní ẹni rẹ́sọ̀rántì mi ẹ̀wá wo owó ọkùnrin yẹn tó lọ́ọ́ sí orí di ọ̀tí yẹn tẹ bá ti ń wá ọkùnrin ẹ̀wá sẹ̀tì bàbá mi àbẹ̀ wọn lọ tó lówó lọ́wọ́ tó nífọ̀ tó lè kánná lọ́dà idiot tó bá jù mí lọ́gbọ̀n àìrú ẹ̀rù á two years lọ́wọ́ two years ló má gbà. ṣé torí ìyẹn ni èmi tí mo fi ẹ ní tí mo dẹ̀jẹ̀ lé ẹ lórí jù wọ́n èmi ń kí ẹ o fi mímú láti bí o tí ẹ wọ́n jù mí rárá àbí àlejò tí wọ́n ń kí ẹ nìyẹn wọ́n tún náwó sí ẹ o tún snub ẹ. bẹ́ẹ̀ ni màmí ó tóbi ojú bẹ́ẹ̀ lọ ó tóbi ojú bẹ́ẹ̀ lọ kírú èmi máa tẹ̀lé irú ẹgbẹ́ yín sìn tẹ bá rí mi ṣe é ní yìí ẹ̀ ní sọ̀rọ̀ how much more ẹ̀yin ẹ̀ wọ́n á ṣe kọjá pé tá a bá ṣe rẹ̀ kẹ́ máa bá wa wé ni ẹ́ ah kó má ṣe o wọ́n ń tọ̀rọ̀ ẹni bá jà ló ṣe làwé kó má ṣe o. ṣé irú àwọn ẹgbẹ́ mi yẹn dẹ̀ ní ọ̀nọ́rí wọn àbí ọ̀nọ́rí wọn ti burú ọgbọ́dọ̀ tó gùn mọ́ wọn lára mo bí ẹsẹ̀ wọ́n rí níwà la need mo láti rí níwà ara mi torí tí èèyàn tí ewúrẹ́ bá da fánù ewúrẹ́ lọ́la tó máa fi kó fáyẹn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tí wọ́n jẹ́ má ṣọláì mi have my life to live one of my life is the life to live tọ́ba ní sàwáwù mi tọ́ba lè tẹ̀ sílẹ̀ pẹ̀lẹ́ tó lè tún pèsè ayé ẹ̀ṣọ́ lè tẹ̀lé jẹjẹ ló láyé ṣọ́tí yẹ má pa aṣọ ọmọ mi lára máa yá má pa aṣọ òlè ṣẹlẹ̀ òlè ṣe àbáfọ́ òlè lè ṣayé rẹ̀ fún òfin mi ló jẹ jù bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ tọ́ mi yẹn ò lè fi fún mi jẹ nífẹ̀ẹ́ mi mọ́ṣẹ́ wù mí. yes. kí èmi má sọ láì. má sọ láì. kí èmi èmi jùmọ̀ má sọ láì fún. bẹ́ẹ̀ ni mo sọ sọ ṣé ìlú ọwọ́ kà sí ọmọ jẹ àná àmàjẹ ilé ẹ̀ka ìwọ́n tó bá jẹ́ bẹ́ẹ̀ májẹ ilé ẹ̀ka ìwọ́n pásítà máa lè jáde jàti wọn fẹ́ kọ́ mo ṣe máa ṣègbésí ayé mi wo mi ìrètò kó máa bímọ o mi ìrètò kó máa bímọ kí wá nìyà ká gbò kalẹ̀ mo ní ayé mi láti lò. ọ̀rọ̀ lọ sọ sílẹ̀ ní tòótọ́ bẹ́ẹ̀ yẹn bá gbọ́rú àbẹ́ yẹn fojú ríru ohun tó sọ yìí nítòótọ́ tó tó tọ̀ ń lóhùn òrí nǹkan àbùkù ń bẹ lára olúwa rẹ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ náà àwa Yorùbá bọ̀ a ní ìyá mi ò dáa òun ló bí mi lọ́mọ bàbá mi ò ṣe nìyẹn òun ni wọ́n bí mi fún ẹbí ẹni ò wá sun ọ̀rẹ́ o a ní fi wí aláró lásán o nílẹ̀ Yorùbá tún wá rèé ẹnu ọmọ kan ò gbà á kó pé ohun táwọn òbí òun ṣe ọ̀dà àbí wọgbọ rí kí ọmọ sọ fún ìyá ẹ pé ìyá mi ẹ pàdé mọ́ èsì ń bọ̀ odò òdì ọmọ kan sọ̀rọ̀ ẹ òfin ọlọ́run gan òdú wá fàyè gbà á kọ́mọ ó tàpá sí ohun táwọn òbí ẹ bá ṣe kó mí ohun tó wù kí ìyá ẹ ò ṣe fi ya ọlọ́run gbàgbọ́ pé bí ọlọ́run ti kọ́ pé yóò rìn tiẹ̀ nu má torí ẹ̀ yájú sí mo fẹ́ kọ́ padà sọ́hùn o ò lè bẹ́ẹ̀ ẹ̀ dákun padà síbẹ̀ lọ lè bẹ́ẹ̀. mo lọ sọ ní ẹgbẹ́ pẹ́rọ ọmọ tó dùn mí jù bẹ́ẹ̀ ni pé ọ̀tún nìkan tí mo bá lọ àkọ́gbà sálárì mi tí mo mú lọ fún bàbá mi náà ní àwọn òye yọ mbẹ tí wọn kọ mú lọ fún màmí náà káwọn òye tí wọn bá yọ kàn láti wọn kà wọn ni mo bá lọ kó tó di pé mo lọ fojú lórí ògbó tí mo màmí tẹ̀síwájú dáadáa bàbá mi tó wà láyé tó wà láyé náà sọ pé òkú ni wọn òkú ni bàbá ẹ òkú gbọ́dọ̀ sọ ni. ìwà táwọn obìnrin wa ní lọ́wọ́ nù bí obìnrin bá ti kọ ọkọ sílẹ̀ báyìí àṣàpàlàpàlà ni wọ́n máa dá ìmí ò pé bàbá ọmọ òun òkú ayé ni wọn ò tí ì gbé sí ni bí ti máa ṣe nù ọlọ́run ò ní pé bàbá ẹ ló kù ní kánjú kú pẹ̀lú àṣẹ ọlọ́run ìwọ náà ò ní kánjú kú síbẹ̀síbẹ̀ mo ti mo wí mu ni mo fẹ́ kó ṣe lọ́lẹ̀ bẹ́ẹ̀ mátara ìyá ẹ kò ṣe ọlọ́run. oyin ọ̀rọ̀ mi ọ gbọ́dọ̀ dùn mí wọn ṣùgbọ́n má jẹ́ òtún wọn ládùn wo bọ́mọkùnrin bá kéré jù bẹ́ẹ̀ lọ nígbà tí ìyá rẹ̀ ti nífẹ̀ẹ́ rẹ̀ mu má jẹ́ ìyá làgàtà tí ó fẹ́ bá àárín wọn jẹ́ bóbi bá ti nífẹ̀ẹ́ ọkùnrin tí mẹ́yìn lélẹ̀ fún ẹni bá lóun fẹ́ tún wọn ká yóò múra díẹ̀ o àfi bí wọ́n bá tẹ́ lọ́wọ́ ara wọn fi wọ́n sílẹ̀ jẹ́ kí wọ́n máa bá ilé ayé wọn lọ má tara àyà ìṣe ọlọ́run lọ sí ohun tó ní wí ni. lọ́mọdé mo bèrè sẹ́ kí ló tún fẹ́ ó dá dìde dìde mẹ́. pé mo ti gba sálárì níbi iṣẹ́ ní last week ilẹ̀ kó lọ mo lọ bá bàbá mi ní ọkọ yín pé kán gbà pé àkọ́gbà oṣù nílẹ̀ láwọn ènìyàn bẹ́ẹ̀ ibi tí ẹ bá kọ́ yọ ló yẹ kí n wá sí ìbàdàn ìwé ẹ̀kọ́ máa tán fojú oríṣiríṣi. ẹ ẹ má lọ síbẹ̀ yẹn rárá kí ló ń ṣe é jù wọ́n má tún sọ orú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mọ́ ó bẹ́tà hmm, jù wọ́n tí n bá sọ pé n tó ṣe òbí mi inú rọ ni mo pa ó bí mi inú gan gan pàápàá ni àmọ́ mi ò bínú mọ́ sórí mo fẹ́ kí nǹkan kan yẹ lẹ́nu jù wọn ta bá rí ohun tí òbí bá ṣe tó bá kù díẹ̀ káàtó kì í ṣe ẹnu ọmọ ló ti yẹ ká gbọ́ pé ẹ mọ́ mi tẹ́ ṣe yìí ò dáa ta bá rí nǹkan tó bá ti ń bá ṣe tí ò nífẹ̀ẹ́ sí tí ò tẹ́ ẹ lọ́rùn ọ̀nà tó máa gbégbà láti bá mi sọ kò ní jọ bí ọgbọ́n bí àrékérekè ló máa gbá sọ pé mọ́mì nǹkan báyìí ni mo fẹ́ kẹ́ máa ṣe mi ìfẹ́ nǹkan báyìí kì í ṣe pé tala gidi tí wàá wá gàba lébi lórí pé ẹ kíní kan kìnìún kan ò fẹ́ kíní kan nínú ilé mi. gẹ́gẹ́ kí ló ẹ̀ ṣẹlẹ̀ mọ́ o torí ẹ̀ èmi ò bínú sí ẹ mọ́. owó yìí ò ní jẹ́ àgbàmú ẹ̀ owó yìí á dirún á dìgbà fún ẹ. láìpẹ́ láì jìnnà wọn wá fi ra wá fi gbé nǹkan rẹ ṣe wá fi kọ́lé mọ́lẹ̀ wá fi ra olè mọ́lẹ̀ wá fi wá fi fẹ́yàwó wá fi bímọ alálùbáríkà agbára ìgbà mọ́ mọ́nà ẹ̀kú bóyá mọ̀ bí mo fi ṣe àṣẹ gẹ́gẹ́ bí òkè yóò pọ̀ wá mọ̀ ẹ́ lọ́wọ́ àmọ́ ẹ lọ́wọ́ ọkọ mi kò wá ní ọkùnrin lórúkọ àmọ́ àdúró gbígbà sí ẹ lọ́wọ́ ní láṣẹ ti dùn ẹ̀ tó wá lẹ́nu gbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìgbésìn mo wá rí wípé àti máa lọ síbi iṣẹ́ máa lọ máa bọ̀ ó máa ní ìdí mọ́tò láìpẹ́ láì jìnnà ó máa gun mọ́tò gba ọlọ́run ṣètò ọkọ mi ìṣèlú sí ẹ mọ́ ọkọ olówó orí mi àlélówó ọdì ìṣọlá àdè hmm? ọkọ kí ló máa jẹ tí wàá bá mi lọ rẹ. Hmm? that's my son <laughs> ọmọ mi alálùbáríkà sórí gbogbo owó tó wo yẹ tó bá tún fẹ́ tún sọ fẹ́ mi yẹ kí ni mo ṣe ìwọ nìkan náà mo ní mi ní òní wájú òní lẹ́yìn gbogbo tí bá ní pátá ti ẹni ṣọlá àdè fún rẹ gbà sílẹ̀. ọ̀làjò wọn ìsọ̀rọ̀. ẹ kí ló dé tó fẹ́ doyè alátẹ̀mí náà ẹ wò wò bí àsìkò ọ̀rọ̀ bá tí ì tó èyí sọ ọ́. báyìí ṣe báyìí ṣé wọ́n jọ ọmọdé ni bẹ́ẹ̀ máa bí màmí náà pé kí ló rí ìṣẹ̀lẹ̀ láàrin àti wọn wọn á ní kò sí kankan kò sí kankan màá tún máa bẹ̀yìn náà jẹ́ pé ẹ̀yìn náà lẹ bí mi ẹ̀ máa sọ pé kò sí kankan kò sí kankan ọjọ́ ìlọrọ̀ bá fẹ́ tó sọ mi ṣáà kéré sí mọ́ mò ń dàgbà sí ni kọ́ bá ṣẹlẹ̀ láàrin bàbá mi tìyá mi yẹ kí n mọ̀ mo ti lẹ́tọ̀ọ́ àti mọ̀ mi ì lábìṣe máa ń dọ́dọ̀ wọn gbà mí tó kọ́kọ́ máa sọ̀rọ̀ sí wọn máa sọ̀rọ̀ sí kò ṣe tó ń dùn mọ́ mi nú yẹn fẹ́ mọ̀ kọ́ tó ṣe ìṣẹ̀lẹ̀ gangan táyé fẹ́ra yín mọ́. ọlájúwọ̀n ìsọ̀lá sórí mo ti bá ọlọ́run mi ọlọ́run ọba mi mo ti bá dámájẹ̀mí lórí ọ̀rọ̀ tó ń bèrè lẹ́yìn màmá àti èmi àtọlọ́run ọba tó dá èmi àti ẹ̀ bó ti ní wò ní sọ fún ẹ̀dá ọlọ́run kan bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ìtọ́ wa ń tẹnumọ́rọ̀ tó ń tẹnumọ́rọ̀ yìí ọ̀rọ̀ tí tó ń sọ àti pé ìgbà tó bá yá ọ̀rọ̀ fúnra rẹ̀ oní ọ̀sán rẹ̀ jáde sọ̀rọ̀ mi yẹ ẹ̀ fọ́kà ẹ̀ balẹ̀ oúnjẹ yín ti rẹ́dì o ti bá yín ro àmàlà tó fẹ́lẹ́ àti ọbẹ̀ ẹ̀gúsí ẹ̀tì ráìsì ń kan ní kí n gbé wá náà. ìgbàkejì ọ̀nà aláṣẹ̀wọ̀ ó ti o ó dẹ̀ mẹ́ta sì ti sí ìbàtí ní kẹjì mo sọ pé ẹ̀jẹ̀ lẹ́ẹ̀ni ìyẹn máa jẹun ọ̀rọ̀ rẹ̀ yé mi ọ̀rọ̀ rẹ̀ yé mi lọ́gbọ́n oúnjẹ wà fún Ìsọlá ṣebí lórí ọ̀rọ̀ náà ni jẹun tọ́ ọ bá wá jẹun tó ojú gbogbo tó o fẹ́ gbọ́ lórí ọ̀rọ̀ pátá ń ṣàlàyé ẹ̀kọ́ lóye sọ́tán. jẹun. àwọn eléyìí ẹ má pè wọ́n ní màmá big girls ẹ má pè wọ́n torí wọ́n ṣì wà ní town wọ́n rí fífi láti ṣẹ́fẹ́ kò gbélé náà kò dá dáadáa so kò wá gbé ráìsì orí náà kò sí ráìsì kò dẹ̀ nílò lòsì so tí bàbá yẹn fẹ́ jẹ mi so kò ṣe bí ṣe kíákíá ẹ kálẹ́ o. àlejò ńlá rèé o ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ mi àtàtà. gba sílẹ̀ tó wà pa. tó wà mo wà lọ kọ́ ìyálájẹ everybody ìyálájẹ gbogbo wọn. ọ̀rẹ́ mi wọ́n kó jíṣẹ́ fún mi mo jíṣẹ́ òkè ọmọ ìyá rókè bí ọ̀rẹ́ mi wá bìbí sí hmm, kò fún mi ló fún mi ní Christmas ah kò fún mi láyè rárá rárá ah mo mo pàdé mo ń wáyà làwọn méjèèjì orí ló máa pọ̀rọ̀ ló máa porí bàbá ló máa lo màmá gbó ah wo ó dúró sí mi ní sọrùn báyìí èmi ò wá ah, ah. ṣe kí ni máa yà ẹ mo mo lẹ́gbò tí lọ́rùn yìí pé sẹ́ èmi gan mi ò níbì kan. mo jẹ́rìí ẹ̀ jọkànjọkàn ṣàpọ̀ bẹ́ẹ̀ à máa ṣàbà pàdé. wọ́n máa di àpò lọ́jọ́ kankan mọ́ torí àpọ́nlé àti èdè ọkọ̀ tinú ọlá gbèbè sẹpẹ ló wà kí ni mo sọ fún ojú ló máa ṣe ọ̀rẹ́ mi o láti ní ọ̀pọ̀ ọmọ ìlú tó bá gbọ́ gbogbo dídán àkànmọ́lẹ̀ kànkànkànkàn ọ̀rẹ́ mi gbádùn dáa tó sọ. wo ọ̀rẹ́ mi kò dáa kọ́jọ́ ògùn hmm, bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ sórí àwọn èèyàn kan máa ń rò yìí pé ká kàn jẹun tó dáa ká lo kírìmù tó ti rí ẹ ká lọ sọ tó dáa ká lo tọ́nìkì òun kọ́ ló jẹ́ ká wọ ọ̀dọ́ máa dìá sórí tó bá rí ọkùnrin tó kàtó mm-hmm. ọkùnrin tó ń pè lọ́kùnrin mm-hmm. yàtọ̀ sí àwọn pàṣàpàṣàpàṣà tó ti yẹ àwọn ọkùnrin tó pè lọ́kùnrin tí wọ́n bá mú iṣẹ́ láti orí gbogbo ní rọ́ǹdì ah, ọ̀rẹ́ mi torí gbogbo ibi tó bá ti dógùn ní aṣèkínni wọn máa da ọ́ìlì sí àwa ah, aṣèkínni gbogbo àwa máa gbogbo tó dógùn yẹn àwa máa dọ́là àwa máa dọ́là ọ̀rẹ́ mi. surprise ni máa fún ẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ̀rẹ́ mi jọ jẹ́ pàtàkì ní bọ́tà tó wá mọ̀ pé ọkùnrin jọkùnrin lọ tó bá gbọ́ àkànkùn ọ̀lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ ó mọ̀ ọ̀rẹ́ mi. ló máa ṣe pé ẹni tó sùn òun ló máa ṣe pé ọ̀rẹ́ mi àkànní mi àkànní mi kan báyìí. àkànní ọ̀rẹ́ mi ìyálà jẹ́ lówó yìí. ẹ má pè wọ́n ní màmá big girls lẹ má pè wọ́n torí wọ́n ṣì wà ní town wọ́n refuse láti ṣẹ́pẹ́. ṣe é máa ń tún business woman ní èyí ṣì wà lẹ́nu ojú ṣì gún régé mo kọ̀ láti sẹ́pẹ́ bọ́dì mi ṣì dúró mo kọ̀ láti sẹ́pẹ́ ah, èmi ò lè gbà kọ́mọ kékeré lẹ́mi wálé o hmm. ẹlẹ́dàá mi ọkọ̀ hmm. máa jẹ́ ń sẹ́pẹ́ mo dàgbà mi ò ṣoge mọ́ owó ni ò sí mo dàgbà mi ò owó ni ò jẹ́ mo dàgbà mi ò ṣoge mọ́ owó ni ò sí mo dàgbà mi òun gan ni máa ṣe ní àlejò. irú pátán wo ni gbogbo nǹkan tẹ bá fẹ́ la máa fún yín báwo lè ṣe fẹ́. akọni ló ń sọ̀rọ̀ ẹ. torí wọn ṣì wà ní tàn wọn refuse láti sẹpẹ àwọn eléyìí ẹ má pè wọn ní màmá big girls ẹ má pè wọn torí wọn ṣì wà ní tàn refuse láti sẹpẹ. a ah, ṣe mo dúpẹ́. o ó tọ́jú mi èmi náà wá ń tọ́jú ẹ ṣé rí mi. Ah, mo rọ́wọ́ ẹ̀ lára ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi wo bó ṣe ń yàn sí ah, ọ̀rẹ́ mi ò ń dán ah, ọ̀rẹ́ mi jọ ó ti pọ̀ jù kí ló dé. ẹ dúró ẹ ń sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan. àwọn eléyìí ẹ má pè wọ́n ní màmá big girls ẹ má pè wọ́n torí wọ́n ṣì wà ní town wọ́n rí bí wọ́n ti sọ̀rọ̀ olóṣì ìwọ náà ti wá wà ní gúúpù àwọn olówó báyìí tó ti yẹ lẹ́yìn pé kí ọ̀gbọ́n kò ṣe kí ni kò rá nǹkan ẹ̀ mú. Ah, ọ̀rẹ́ mi jọ ọ̀rẹ́ mi jọ ọkùtayọ pẹ̀lú gbogbo nǹkan tẹ́ wá ń ṣe tọrẹ bí mi ṣe ń dùn tó mo fẹ́ fún yín ní nǹkan ọ̀rẹ́ mi mo gbọ́dọ̀ wá mo mi dùn pẹ̀lú ní ìsinmi orí ọ̀rẹ́ mi mo ṣọ́ọ̀tì ojú ẹ̀ ń dán ó ga ẹ̀yin méjèèjì méjì ní ẹ̀bùn ṣe ìdúró àwọn ènìyàn mo tẹ̀ ní láìsàn ọ̀kan fọ́kàn. Thank you torí wọ́n ṣì wà níta wọ́n rí bí láti sẹ́fẹ́. tó tó báyìí ni ọ̀rẹ́ mi. èyí ṣì wà lẹ́nu ó lọ láti sẹ́fẹ́ ojú ṣì ti gé ó kékeré lẹ́bi wọlé o ẹlẹ́dàá mi jọ̀wọ́ má jẹ́ sẹ́fẹ́ dàgbà mi ò ṣoge mọ́ owó ni yóò sí mo dàgbà mi ò ṣoge mọ́ owó ni yóò jẹ́ mo dàgbà mi ò ṣoge mọ́ owó ni yóò sí mo dàgbà mi ò ṣoge mọ́ owó ni yóò jẹ́. ó lè lẹ́nu tí màá kú. Baby, wọ́n kí ni ìtumọ̀ tó bá ní ẹgbẹ́ yẹlẹ́yẹ̀wò tó? very soon láwọn ìpè age mate èèyàn age group èèyàn pé kọjọ máa képo friendship and eh, yorùbá wá ní pé téèyàn to bẹ́gbẹ́ ẹni tó bá lọ béèyàn tó jù lọ àjùnilọ́ lè jù ní lọ understand. ẹ̀ẹ́n eh. mo kí ló wá dé tẹ́ ẹyẹ tiẹ̀ tí ò tẹ̀lé ẹyẹ tó jẹ́ gbẹ tó yẹ pé ẹyẹ tó jù lọ tó lè jù nù ló tẹ̀lé. I am trying to say. o fẹ́ sọ mi kó mọ̀ sí mi nǹkan tí mò okay o tó bá mọ̀ máa sọ fún ẹ mo gbọ́ pé o fẹ́ Mrs. Tinúọlá Akínbọ̀ òótọ́ ni àbírọ́. kí ló ń sọ lẹ́nu ẹ̀ bó ló ti gbọ́ ọ̀rọ̀ kọ́tọ̀kọ́tọ̀ yẹn ara nǹkan tí máa ń sọ fún ẹ rẹ o èèyàn tó bá ti ń rìn rìn kún yìí a máa máa gbọ́ pọ̀ kúkú àwọn ọ̀rẹ́ òṣì tó bá ní ọ̀dọ̀ wọn ló ti ń gbọ́ rọ́bìṣì tó ń sọ yìí. ok o fẹ́ sọ fún mi sí pé irọ́ ni àbí. yes of course and mind you tí máa ní kí n ṣẹ́ èpè lórí allegation tó ń fún mi ó máa affect you yìí ní ìyẹn tó tó yẹn náà ah, ah, nínú ti ẹ̀ síwájú ni mo ti sọ fẹ́ni tó sọ fún mi pé ọkọ tèmi kò lè ṣe bẹ́ẹ̀ mo dẹ̀ wá ń dúró ṣé ti bá gbọ́n kọ̀ọ̀kan má lè dè o. má dẹ̀ tún torí tí n bá lo mẹ́tọ̀tì mi ní ìgbà yẹn advertising pé o pretty a lè ṣe modeling job mi ń ṣe yẹn but see mo kàn láàgbé ṣeré ẹ̀ tí n bá dẹ̀ lo method yẹn o lè máa fún mi ní nọ́mbà tí o máa gà ní audience at all èmi náà ṣe gbọ́ ọ̀nà yẹn wọlé hmm? so the truth of the matter is mo like ẹ gẹ́gẹ́ bí obìnrin ohun mi adẹ́dùn mọ́mí tí màá tẹ́ bá bẹ̀ sí máa dé ìtàn ara mi. ó ga o kò máa sáyà tẹ̀lé dá sí bá wà nǹkan ló padú rọ́bà tàbàtà tuntun yìí anyway èmi ti lẹ́ni tí mo fẹ́. That's it. so kò fara ẹ̀ balẹ̀ kò kọ̀ǹpósà rẹ̀ o ti gbọ́. tó tó bá jẹ́ pé bíbá ẹ̀ làwà máa rí burúkú ló ń jẹ́ o. bẹ́ẹ̀bì mi. my baby. bẹ́ẹ̀bì bẹ́ẹ̀bì. ṣé wàá pa. wọ́n wá pa mọ́ àpọ̀jẹ́ ah ah august visitor lélẹ́yìí o. ọ̀rẹ́ mi. nà ẹ má máa dọ̀bálẹ̀ fáwa. ẹ fi màá lẹ̀ sí ṣé ẹ̀ ń ṣọmọ yorùbá ni. ọmọ yorùbá gidi ni wá tí a bá dẹ̀rẹ̀ àwọn àgbàlagbà báyìí ó yẹ ká ṣàpọ̀lẹ̀. ẹ fọ ohun yẹn lẹ ohun yẹn ò jọ mọ ayé kọ̀ǹpútà wọ̀ láwa yìí ẹ jẹ́ ká ríra wa fín ká pẹ́ra wa lórúkọ my dear wọn láyé ń já sí i àìrí eléyìí àfíndẹ́rùbọ̀ lọ́rọ̀ ni you are very looking guy so ti yẹ ẹ̀mí náà dẹ̀ wà pa as a baby. Eh? so jẹ́ ká múra jù báyìí lọ á múra jù báyìí lọ. bọ̀rẹ́ mi iṣẹ́ ìkẹwò náà. ọmọ dùn. ọ̀rọ̀ bẹ́ẹ̀ ah bless you ever baby baby mi wà pàṣẹ ìdókòwò báyìí ok thank you love ṣé gbogbo fàájì lọ gbádùn ara yà tó. bébí mi ti sọ ń payín fún mi gan-an gbogbo àtẹ lọ sí skul gbogbo àtẹ ti bẹ̀rẹ̀ láti kékeré ah, ẹ wo inú mi dùn láti mọ̀ yín lẹ́nu ṣẹ̀ṣẹ̀ àwa ó kẹṣà ẹ má bínú pé ara yín jókòó láti ẹ̀kan mo fẹ́ kẹ́ meet ọ̀rẹ́ mi tó ọ̀rẹ́ mi ló ń ṣe birthday lẹ́nu ọ̀rẹ́ mi meet fine boy. orúkọ tèmi ni kò fowó rọlá àbíkẹ́ ṣùgbọ́n àwọn tèmi máa ń pè mí ní mama b. <laughs> that's my friend mama b wẹ́ẹ́. orúkọ tèmi ni chief mrs tinuola akínbọ̀dé tó ti inú mi dùn láti mọ̀ yín ẹnu ìdẹ̀bàjẹ́ lọ́mọkùnrin mi but mo fẹ́ kẹ́ bá mi tọ́jú ọ̀rẹ́ mi ṣó ti ṣe rí ẹ ti mọ̀ wá àti mọ̀ra nìyẹn àwọn èèyàn lẹ́mọ yìí ṣó ti ṣe wá rí lẹ́nìí ó dọ̀là kílẹ̀ tó mọ́ torí lẹ́nìí gbogbo fàájì la máa ṣe o ṣó ti yẹ yín mo lè fẹ́ kẹ́ bá wa ṣe gbogbo fàájì yẹn ẹ lọ bì kankan ẹ má kánjú pé àbẹ fẹ́ lọ síbì kan ṣe rí lẹ́nìí ibi tá a bá lè jẹ ayé dé ni torí àwa ń jẹ yàtì nínú ayé ayédè la máa ṣìkà tó ṣọ̀run ṣòsì ìwọ̀n bá tá a bá wà láyé ẹjẹ́ ká jẹ́ ẹ̀ ó ti èyí náà dẹ̀ lówó ṣe nípa owó àwọn òní pọ́blẹ́mù pẹ̀lú ẹ̀ ṣẹ̀gbọ́n tá a bá ti ń ṣe tiwa ẹ̀ ní wàhálà. ọ̀rẹ́ mi gẹ́gẹ́ bí o ṣe jẹ́ ọmọ lọ́jọ́ bí tí ọjọ́ bí ẹ tó ń lọ bẹ́ẹ̀ tí bẹbẹ ń lọ tí bẹbẹ ò dẹ̀ dúró tó ti yẹ mo wá fẹ́ kí ṣùgbọ́n ọ̀rẹ́ bébì mi là ń fẹ́ kó bá mi tún wọn ṣe kó bá mi kẹ́ wọn kó bá mi gẹ̀ wọ́n tó ti yẹ bìkọ́sọ́ ọjọ́ bí ẹ yìí yàtọ̀ láti wà ń bẹ̀ show color. Ah. Hey, no. my baby be my Bọ̀bá ẹ̀. Bá mi kẹ́ wọn, bá mi kẹ́ wọn. Ṣé wọ́n fàájì la máa ṣe o? Ẹ̀yẹ máa wù mí. Àṣàbí tó ń ṣadọ́rà táwọn ẹgbẹ́ ẹ̀ ṣàkúta. Súnmọ́ mi o. Ah. Súnmọ́ mi o. Ah, bó ti kó yín jẹ jù, Ọlọ́run ọmọ balance. ẹjọ ẹjọra ẹjọra síbi àbáwọ̀ abẹ́gẹ́ àparí ẹ̀. tọ́tò that's my baby. ẹ gbogbo fàájì kí ló ń ṣẹlẹ̀ ń flọ. ṣẹ́rí kó tó di pé máa bẹ̀rẹ̀ sí mu brandy èmi kọ́kọ́ máa ń fẹlẹ́ ìtẹ́lẹ̀ ni. wọn ló sẹ́ńpẹ́ olóòní sẹ́ńpẹ́. orí ẹ má pè wọ́n ní màmá big girls lẹ má pè wọ́n torí wọ́n ṣì wà ní town wọ́n refuse láti sẹ́ńpẹ́. mo dàgbà mi ò ṣoge mọ́ owó ni yóò sí. mo dàgbà mi ò ṣoge mọ́ owó ni yóò jẹ́. tó bá ní òun ò yé èèyàn kò lè rí ìyànmọ́ láéláé ọlọ́run. ẹ jọ sẹ́ni fẹ́ẹ̀sì ẹ bá mi gbé fẹ́ẹ̀sì ẹ fẹ́ gbé ìjọ ọmọ fẹ́ jẹ gbogbo ayé ìjọ ọmọ fẹ́ jẹ ìjọ ọmọ fẹ́ jẹ ìjọ ọmọ fẹ́ jẹ ìjọ ọmọ fẹ́ jẹ ìjọ ọmọ fẹ́ jẹ ìjọ ọmọ fẹ́ jẹ ìjọ ọmọ fẹ́ jẹ ìjọ ọmọ fẹ́ jẹ ìjọ ọmọ fẹ́ jẹ ìjọ ọmọ fẹ́ jẹ ìjọ ọmọ fẹ́ jẹ ìjọ ọmọ fẹ́ jẹ ìjọ ọmọ fẹ́ jẹ ìjọ ọmọ fẹ́ jẹ ìjọ ọmọ fẹ́ jẹ ìjọ ọmọ fẹ́ jẹ ìjọ ọmọ fẹ́ jẹ ọmọ fẹ́ jẹ tó máa sẹ́pẹ́ ẹni tí ó lówó òun ló máa sẹ́pẹ́ ẹni tí ó mọ̀yàn òun ló máa sẹ́pẹ́ ẹni tí ó ríta òun ló máa sẹ́pẹ́ àwọn eléyìí ẹ má pè wọ́n ní màmá big girls lẹ má pè wọ́n torí wọ́n ṣì wà ní town wọ́n refuse láti sẹ́pẹ́. kò tí a rẹ̀ láti òkè dé ìsàlẹ̀. èyí ṣì wà lẹ́nu mo kọ̀ láti sẹ́pẹ́ mo kọ̀ láti ṣẹ́fẹ́ bọ́dì mi ṣì ń kọ́ ah, mo ah, kọ̀ ò lè gbà kọ́mọ kékeré lémi wọlé o ẹlẹ́dàá mi jọ̀wọ́ má jẹ́ ń mo dàgbà tó mọ́ owó ni ò sí mo dàgbà tó mọ́ owó ni ò jẹ́ mo dàgbà tó mọ́ owó ni ò sí mo dàgbà tó mọ́ owó ni ò jẹ́ ẹ̀yin náà ẹ sà. àwọn eléyìí ah. ẹ má pè wọ́n ní màmá. ìyá alájẹ mo jẹ́rìí ẹ̀. torí wọ́n ṣì wà ní town wọ́n refuse láti sẹ́fẹ̀ẹ́. sábẹ̀ náà kò lè ṣe nǹkan tó pè fún mi kí n má wá kọ̀ọ̀kan fún ẹ mo sọ fún ẹ lẹ́ẹ̀kan náà. torí wọ́n ṣì wà ní town wọ́n refuse láti sẹ́fẹ̀ẹ́. ó yà wá sí i kò sí ní tó jọ àjọ máa lọ ra gbó pẹ́pẹ́pẹ́pẹ́ ni ṣáà jẹun dáadáa. wọ́n kò ṣáà jẹun dáadáa kó lẹ́yìn tó bá tún bá jẹun tán ní ìfẹ́ kó tún tẹ̀lé sí ìgbà ìdí ìdí ẹ̀. ó jẹ́ ìjẹ́rìí ẹ̀ kò ṣàkóso ìrìn lọ́mọ. ó yẹ kí wọ́n lọ́mọ kó mọ̀ ṣáàjì ìṣẹ́jú ìṣẹ́jú. yeye ibẹ̀ ọ̀rẹ́ mi ti yeye ibẹ̀ ọ̀rẹ́ mi ti dídì. ọlọ́run ọ̀rẹ́ mi ṣé orin tábà ti jẹun bẹ́ẹ̀ sábà ti ṣe wọ́n wá ku ìwọ àti bèbí rẹ̀ ó lè rọra kílẹ̀ tó tàbá ti jẹun tán àwa lọ. ó ti dijọ́ kejì kílẹ̀ tó mọ́. <laughs> ọ̀rẹ́ mi wọ́n máa pè mí lọ́la báyìí mo fẹ́ kó wọn yẹ kó ti yà. ìyá máa fi gbá mi láago báyìí sẹ́ àní mo fẹ́ kó ṣorí fún pọ̀pọ̀ kò sórí fún kò change orúkọ ẹ̀. ẹnu fẹ́ má yí mi lórí. a kò change orúkọ ẹ̀ ní bébí ọ̀rọ̀ tí bàtà wà lọ́yẹ̀ ṣẹ̀ bẹ̀rẹ̀ tí mo pààrọ̀ orúkọ ẹ̀ nígbà mo gbé débi ìgbà tó ní àṣàbí ah, kan tún wà tó lẹ́wù báyìí mo ní à. Ah, ah. tí mo fèdè bọ̀. ó ní lọ́wọ́ kó fèdè bọ̀ wá sọ Chinese dánwò. ká ló ń bẹ̀ fàtọ́ ló sì ní ọ̀rẹ́ mi fún sábà ti jẹun ìgbà ó ìgbà ó ìgbà ó ìgbà ó ìgbà ó ìgbà ó ẹnìkan ò láyé ìgbà ó ìgbà. èyí lọ́jọ́ bí mi nà ó láti dúró tì mí. ìlànà àgbà ọgbà nígbà tó kúrò níbi ìdó erémọdé ni. wọ́n kìlọ̀ fọ́gbà àgbà ọgbà. bọ́ tèmi náà mo ṣe bọ́ tèmi mo lé ìròkọ lọ sí ìlú rẹ tí màá ti dé ní ọ̀la màá ti fẹ́ẹ́ bá ten ọ̀bọ̀ ẹ̀rọ tó fi ọ̀nà wà jù tó yọ lọ má bínú má bínú má bínú tó ah, yọ. ta ló tún bá sọ̀rọ̀? Kọ́sì ni kan báyìí, mo promise mo fẹ́ assist ẹ̀ fún school fees ok kí wàá lè wọ̀ fún un. mo ní kó ní sòrò náà. bébí ṣe òun kò máa ń ṣe mí ṣá mo sọ fún ẹ several times pé gbogbo nǹkan táwọn family ẹ bá need ìwọ sọ fún mi èmi á fún ẹ ẹ n ti bá ní tiẹ ní nà that's why i love you my baby. wò ó jẹ́ ká tètè lọ because má tètè sáré ṣe shopping yẹn pápápá lọ́pọ̀ sọ pé àwọn kan fẹ́ wá bá wa ṣe fàájì lálẹ́ yìí. no mm. bọ́mọ yẹn wà ní ọmọ yẹn gbé ara ẹ̀ jẹ́ ẹ̀ jẹ́ ń báyìí. lè ah, ẹ̀yin ọkùnrin máa burú o ìwọ tí mo rò pé ìfẹ́ àìṣẹ̀tàn ló ní sí òre ta ló pè é òre sista mi ní jẹ́ kí àǹtí ẹ̀ bá rú èèyàn báyìí ṣọ̀rẹ́ èèyàn tó embarrass báyìí ah ó já tètè já ká máa lọ kán tó máa sọ̀kò fún wa èmi náà tèmi ò lè dúró. sáyọ̀ kí ló kó gbogbo embarrassment òṣì iná ẹ yá wèrè ni wọ sọrí sáńpẹ́ àwọn ìyá ẹ̀ ní kò lọ sọ yẹn fúnlé ṣó ti yẹ ẹ sìn. bàbá ìjà torí ọlẹ́ ẹ mẹ́kọ̀ọ́ mi láyà jẹ ẹ mẹ́kọ̀ọ́ mi láyà jẹ ìjà torí ọlẹ́ òkìlódé náà ẹ lọ sẹ́ńpẹ́ jọ ẹ jọ torí ọlẹ́ òun ẹ fáwọn náà láyé nà ẹ jẹ́ ká ṣe títí wá. ó ṣọ́ọ̀nì jẹ́ ká lọ. ọ̀rẹ́ ní sùn ìdádúró wọlé ìtọ́ ń fà orí yín ló ń dàrú ẹ̀yọ́mọ ran kírọ̀ yẹ̀yọ́mọ lásán ìkejì àyà kí ló kó sí kí ló kó sí black and blue oshisco yíbọn made me wo ẹ jẹ́ kọ́ ní yín pọ̀ èmi ò ṣe yóò ṣẹlẹ̀ máa wẹnu sí máa ń nà yín wọ ẹ̀kọ́ táwọn ìyá yín ọkọ yín náà máa kọ́ yín kí ló táyọ̀ kí ló ṣẹlẹ̀ tó bá bí yín ẹnìkan ò láyé ìgbà ó ìgbà. ìwọ̀ntúnwọ̀nsì nìkan dùn wọ́n gédégédé. ìyá lọ nà ó ọdẹ àti kí ló ṣẹlẹ̀ ṣọ́ọ̀ lọ ni. ìyá ìkílódé o ti dalé ayé mi rú. ìwọ̀ntúnwọ̀nsì nìkan dùn wọ́n gédégédé lọ́ṣọ́ra ṣe bí mo ṣe ń bọ̀ sísá mi ojú mi rí nǹkan léyìn ẹni òní ṣe nígbà tí mi pẹ̀lú ọ̀rẹ́ mi bọ̀ lọ́ba ń gbọ́ ariwo yìí ariwo yìí pọ̀ débi tó yẹ pé bí mo ṣe débẹ̀ báyìí mo ní àbí accident ló ṣẹlẹ̀ bóyá ọ̀kadà ni bí mo ṣe débẹ̀ mo bá ń gbọ́ ẹ̀yin máa máa ẹsẹ̀ fẹ́ a máa pè yín kò sí kan yín ẹ̀yin ìyá òṣì ẹ̀yin ìyá ìyá ẹ̀yin ìyá olórí burúkú tó ń fọmọ sábẹ́ kíníkan kíníkan sísá mi mi bọ̀ mo ní yes apá mi fọ́ very very embarrassed mi ò tí ì rírú situation orí láyé mi àwọn àgbà máa ń pa òwe kan wọ́n ní òjò tó bá pa aláàgbà gbogbo máa rí ojú pa ọ. kí ni ìtumọ̀ yẹn tí wàá sọ̀rọ̀ fún mi jọ̀ọ́. Ah. ṣé yorùbá ẹ pé èyí tó bá súnmọ́ yín bí iṣan òun bóyá ọ̀rẹ́ yín bóyá àbúrò yín tó bá kàbù ṣé yorùbá máa kàbù yín. òun ò ní jẹ́ kábùkù kẹrin tó súnmọ́ èmi gan fúnra mi àbùkù ní fún mi. sáàmì ẹja wọn bẹ eléyìí ẹ ti kàbùkù ṣé yìí tó kọlẹ̀ ẹ̀kọ́ àbí ètò ìjókòó tí ń lẹ́gbẹ̀ẹ́. Eh, ẹ ti kàbùkù ẹni tá à ń sọ̀rọ̀ nípa mrs akínbọ̀ ọ̀rẹ́ mi. tinú ọlá ọ̀rẹ́ mi. bẹ́ẹ̀ni tẹ bá rí sọọtì yẹn àǹtí mi ah! ó dàbí pé kí n mú pálí káyọ̀ pé mo rí pálí màá fi bo mi báyìí because ó wà very very embarrassing ọ̀rẹ́ yín náà tí wọ́n á dúró máa ń bá para ah! mo máa lásìkò mi èmi ẹ̀yin bèbí ní kẹlọ sẹńpẹ ẹ̀yin báwọn ẹ̀yin ọmọ òṣì ẹ̀yin ọmọ ọranù ẹ̀yin ọmọ tí ò níran nítorí tí wọ́n á dùn mí jù tó bà mí nínú jẹ́ ni pé ọmọ tí wọ́n bá ẹ sí ìjọrọ sísá mi mojú ọmọ yẹn lọ fífi ah ojú gbà mí tì mo ní láti máa dodge báyìí kó má rí mi pé èmi ni mò ń bọ̀ no inú mi ò dùn tí bá sọ pé mi ò sọ ọ̀rọ̀ yìí wọn máa gbé mi nínú torí ẹ̀ mo ṣe ní kí n sọ fún yín sísá àtẹ̀tẹ̀ tó bá ń bá járè á jẹ́ ìpín ṣé mi ò mọ̀ pé nǹkan tó ti ní lójúju olè lọ wà ní àǹtí sísá mi ẹ lọ sẹ́ńpẹ́. màmá ẹ sẹ́ńpẹ́ a máa pè é ní kò tí kò rí àgùntàn tó bá bá já rìn á jẹ̀gbẹ́ irun tó ti yan lójúdo lè lọ́ wà àwọn màmá kọ́ lọ sẹ́ńpẹ́ tinú ọlá ò dàgbà jù dépòdépò kún láti sẹ́ńpẹ́. mo gbọ́ ni mi ò tí ì gbàgbọ́ mo ń láti rí tinú ọlá lémi lémi kò ní kí n lọ. wọ́n sọ pé ìfẹ́ ti kú ni gbogbo bí mo ṣe ń fi owó bá Táyọ̀ lò àṣé owó dá dúró ìfẹ́ dá dúró ni ìfẹ́ tá a bá fowó rà hmm, àṣé kò kọjá orí àwọn ẹ ti ẹ̀ pọ̀ kí ni ìṣòro mi gan-an pẹ̀lú ọmọkùnrin yìí ṣe mọ́lẹ́gbẹ́ yẹlẹyẹ ń wọ́tọ̀ ni tábà rò dáadáa náà ọmọkùnrin ìkéré sí mi o. bóyá ni mi ní fi Táyọ̀ sílẹ̀ àtọmọbìnrin kọ́ máa bá gbèsè ayé wọn yìí kágbàlagbàra mi lọ jókòó jẹ́ torí mi ní jẹ́ kí àwọn méjèèjì kán mú mi ṣe ọlọ́run ọba o ọlọ́run kọ́ mi mọ̀ ṣe ṣáá. àlàáfíà ni o ó yà mí lẹ́nu ni o ṣé kò yẹ kó ṣe nọ́mbà tẹ̀. ok o àlàáfíà ni mo wà ọmọ wa dáadáa báwo ni mo wà mo wà mí ṣe kankan mi ṣe ah èmi gan ló yẹ kí sáré seize eré opportunity yìí <laughs> ah, yes ń bí ẹ pé tó bá free ṣé mo lè wá gbé jáde ká lọ tó ń jọ sàn àbújá lẹ́nu kan restaurant kan òkè rẹ̀ ẹ̀ máa wá gbé ń gbà ṣe. ìfẹ́ tí a gbé ní sáré fi ń daṣọ ẹ̀ láró èyí tí ayò kò ní fọ́sùn ló fi ń daṣọ ẹ̀ lọ́sùn torí àwọ̀ dúdú tí elédùà fi dá lékeleke ló jẹ́ kó fìyẹ̀ fún ṣàgbéjì rẹ̀. Hmm. kí ni ìwọ ọlájú wa tó wà rí lára ìlú egun anífẹ̀mí ajílára? tó fi ní dandandandan ìkòrò alábàákú wa tó fi ní láàárín gbogbo oge tó jojú ń gbèsè ìyìn yìí. mo fẹ́ràn ìbéèrè ẹ̀ àmọ́ ìbéèrè náà máa fi dá ẹ lóhùn. ìbéèrè. Hmm. kí ni ìdí ètò jẹ́ pé ajá nífẹ̀ẹ́ sí egungun gan tí wọ́n pẹ́ tó bá fẹ́ gbé egungun lẹ́nu ajá onítọ̀hún yẹn á múra gidi. mi mọ̀. Hmm. ọlọ́run nìkan ló yé sórí ìfẹ́ dàbí áńgẹ́lì tó fi máa fẹ́ ṣe gbogbo èèyàn tó bá fẹ́ lóyún báyìí á dàbí ìpolówó ẹmu tí ó ọ̀rọ̀ ìfẹ́ ṣe rí nìyẹn ìfẹ́ ìwọ nífẹ̀ẹ́ mi afẹ́fẹ́ ìfẹ́ ìwọ nífẹ̀ẹ́ mi ó ti fẹ́ lóyún ó ti fi ọkàn mi ó ti fi ṣe gbé ó ń jẹ́ kó máa yé mi wípé ìwọ làyànfẹ́ mi tó máa ṣe rí àwọn ọmọ mi máa bá mi kalẹ̀ tó máa bí sùn tó máa bí wàlẹ̀ fún mi. ló dà. Ah, ọkọ mi ọlọ́run ló ní wà báyìí mo ti ìbàdàn ní mo lọ bó ṣe ń wò ìbàdàn mo fẹ́ travel ṣèbí kan náà àwọn ọ̀rẹ́ mi ló ń ṣílé nìbàdàn ó ní àgbọ̀dọ̀ má wà ìyẹn la ṣe ń ká lọ bá kẹ́yẹ. ó ń dẹ̀rù pé àárín bá sọ̀rọ̀ kankan. ṣé kò lè ṣá. lọ́wọ́ náà àkọsílẹ̀ tó lè ọkàn jẹ́ pé wà bẹ́rẹ̀ ìpọ́n. ẹ sọ ilé ah, ní kí n má dúró tó fẹ́ sọ pé ìyá àgbà rẹ̀ máa sọ wípé ọmọdé bá tó lọ́kọ̀ ọmọ àlọ́kọ̀ ẹ̀ẹ́dẹ̀ máa ń bá mi sọ àwọn nǹkan tó pọ̀ àmọ́ kan ṣe kókó náà so mo ti wá rí ọmọkùnrin. wife material ló sọ fún mi mo ṣe ní kí n wọ́n bá rẹ̀. àwọn akẹgbẹ́ irú èyí jẹ́ sẹ́ẹ̀tì ẹ̀ ló gbọ́n owó ọgbọ́n tó gbọ́n yìí nígbà tó jẹ́ pé gbogbo àwọn sẹ́ẹ̀tì yìí láyé ta kó diwọ́ yìí gọ́rọ̀ gọ́rọ̀ gọ́rọ̀ gọ́rọ̀ náà máa ṣe é wọn ò ní fi tòbí ṣe mélòó ló máa po òbí ẹ̀ka lẹ́gbẹ́ òun fẹ́ fẹ́ yàwó òun wọ́n fẹ́ kó bí òun wò bóyá ọmọ tó da ni àbọ̀ ọmọ tí ò da mélòó ló lè ṣe é kò yí pẹ́ mọ́mì mo ti rí ìyàwó tí mo fẹ́ fẹ́ o love me my baby my love my angel gbogbo ìwé náà máa kà á kalẹ̀ táwọn ìyàwó bá dẹ̀ ti wọ gbogbo já ń pé pé tó ń ṣe gbogbo bọ́dì sílẹ̀ gbogbo ẹ̀ bá pé èròjà wèrè pé mélòó ló máa sọ pé ah, ìyá mi mo fẹ́ kẹ́ bá mi wo ọmọbìnrin tó bá da mo fẹ́ bí ò bá da ajẹ́ pé kò da náà nìyẹn lákàyè òní kárí ọkọ mi ọlọ́run dẹ̀ máa fún ẹ ṣe mo ṣe wá sọ inú èmi náà tó ọkọ náà ló ń pariwo pé òun láti fẹ́ yàwó fẹ́ yàwó kébi náà tiẹ̀ gbọ́ ọmọ ẹ tó báyìí ẹ̀ ọmọ dẹ̀ ṣe tiẹ̀ náà bó ṣe wá rí ìsìn ìbàdàn ní ìṣe má lò fún mi ẹ̀kọ́ kan ló máa ṣe fún mi ó ṣe yẹ ká fi síbi sátọ̀dẹ̀ àbí sọ́ndè tó pọ̀ láti máa rà ah, kí n ká ojú pọ̀ òkè pọ̀ òkè àwọn kárí ọkọ mi ìṣọlá àdè ọmọ ọlá ojú òní tiẹ̀ á dẹ̀ ṣe ṣe lágbó ọlọ́run ó ní gbé egun ilé egun egungun ẹgbẹ́ ìbáraẹlọ́ọ̀ máa fún ẹ níyàwó ìyàwó tó máa ṣe bí ìyá tá a ṣe bí bàbá fún ẹ tá a ṣe bí àbúrò tá a ṣe bí ẹ̀gbọ́n ọlọ́run máa yàn tiẹ̀ o ò ní gbégbóré o ò ní ṣíléyà o ò ní fẹ́ wèrè níyàwó ìyàwó tó máa níbo ni ọkọ òun fẹ́ gbégbọ́ lóun ní gbé orí fẹ́. ìṣọlá àdè ọmọ ní ìṣọlá. ṣe ti rẹ́ẹ̀dì ẹ̀ẹ́dẹ́sẹ̀. Ah. ẹ mo ti rẹ́ẹ̀dì o mo tẹ̀ sí ní pí tẹ̀kí mẹ́gbẹ́ ẹ̀rù sínú mọ́tò fún mi. ẹ wá drive ẹjẹ má sáré. ó pọ̀ ju eighty kẹrẹ àwọn àlọ́ ẹjẹ. ó tẹ ní sásìsì tí mo ìbá jẹun ọmọ tí mo ìbá gbọ́ ọmọ ẹ <laughs> ọmọ ọmọ ẹ̀ báyà ṣe nǹkan lẹ́lẹ́dí ẹ̀mí mi. ibẹ̀ náà ni ibẹ̀ ju bẹ́ẹ̀ lọ ìmọ̀ ní kò mọ̀ bọ̀ látàlẹ́ àná onírọ́ ah, màá dẹ̀ wá bá ibi tó bá wà látàlẹ́ àná ogun ohun tí problem yẹn. ó ti jọ ká yìí ó ti jọ. láti ṣe. ọmọ mo mọ̀ pé ìgbìyànjú ẹ̀tọ́ rẹ̀ dáadáa àmọ́ bí mo ṣe rí ẹ fẹ́ yọ̀ǹda ọmọ yìí fún mi kí n lọ fi ọwọ́ lè tọ́ torí rí tí mo rí ọwọ́ àwọn ìyá mi ti wà lálẹ́ bẹ́ẹ̀ ni. dókítà kò dá kéèyàn ní ààbò ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni ààbò ẹ̀kọ́ ló ní tó o bá ní ààbò ẹ̀kọ́ ni ẹ jọ sà kí la gbé kí la jù alọ́mọ ara ọmọ ò yá a lè jọ wá sọ síìtù ìjà káyìí dókítà kẹ́ bá wa ṣètọ́jú ọmọ káwa náà dẹ̀ kú fàdúrà kábẹ̀ sí gbàdúrà kọ́lọ́n kó ṣíjú àánú ẹ̀ wò wá ó láwọn ìyá òun bóun fà á èmi ò láwọn ìyá ọkọ tó bá mi fà á òwò ló máa wọn ìyá ẹ̀ tó ń bẹ́ẹ̀ fà á ògùn náà lè lọ ṣe ṣe ṣe rígbèsè ayé ẹ̀ tó fi lójútu ayé ẹ̀ máa kó ṣìyẹn bá mi dókítà èyí ni mo gbé ọmọ mi fún kọ́ ọmọ mi lálàáfíà ó ló ṣe pàtàkì sẹ́mi èmi ò tójú wọlé òjò ẹ lọ. mọ́mí ṣe rí ọ̀rọ̀ tí dájú sọ ni ọ̀rọ̀ làkàyè náà wà nínú ọdún gẹ́gẹ́ bí ṣé tàbá ṣe yìí àti medical doctor a nígbàgbọ́ nínú pé bóyá ẹsẹ̀ ilé àbí nǹkan tí wọ́n sọ yìí àmọ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ọmọ ọ̀dọ̀ àgbàlẹ̀ mi náà ṣe rí àìsàn ọba olórúkọ tá à ń pè torí bá ń fọyín olórúkọ tá à ń pè láti ọdún bí ọmọ yín débi báyìí gbogbo àyẹ̀wò tí mo ṣe gbogbo test tí mo carry out mọ́mì aláìkí tọ̀ yìí mi ò lè sọ pé pàtó nǹkan báyìí ni orúkọ àrùn àbí àìsàn tó ń ṣe ọmọ yín so mo bá ní kí yẹ ká sọpọ́tì ọ̀rọ̀ tí dájú sọ àmọ́ máa kẹ́ fún yín ní àyè díẹ̀ àwọn dájú wa ẹ̀yin náà wọ́n mi wá bí a kẹ́ ẹ̀ tẹ̀ ẹ̀ bọ́ síta kí ẹ fi kùn lókun tí ẹ bá kí ọ̀rọ̀ yín kó yéra yín ó ṣeé kí a rí better result tó nípa díẹ̀ yìí tẹ bá ní dókítà ọmọ yẹn ń kọ o afẹ́ ṣẹ̀jẹ̀ lẹ́nu kàbí lọ sí ibi tí wọ́n sọ yẹn àbí ibi tí a tún kò sí kan tó jẹ́ nǹkan burú bẹ́ẹ̀. báyìí ni dandan kọ́ ọ̀rọ̀ lọ́wọ́ náà ni a máa tírìtì wọn títí ara máa fi yá kò sẹ́sẹ̀ bẹ́ẹ̀ but ẹ̀yin méjì gbúdọ̀ fi ìmọ̀ ṣọ̀kan ṣùgbọ́n ibi tí mo ní ká ṣe wò ní ẹ̀mọ́ mi. lẹ́nu kan ẹ lè rí ṣe. ẹ kò ṣe pé a lè ṣe àmọ́ ẹ̀dá gbìyànjú ni gbogbo ṣíṣe wọn náà ló wà. má sọ̀rọ̀ jù àpò lásán fún ọmọlúwàbí tó bá dé nù àlejò èso ń ta. èso abá abádẹ́ta ọ̀pá ìjẹ́kọ̀ọ́. ojíire o ará òde àwùsí. ó káre báyìí. ọ̀rúnmìlà ojíire o ará àwùsẹ̀. lẹ́rú jẹ́ ìwà kọ́lúwa ẹ̀ ọmọ bá jẹ́ ọmọ àti bàbá ọmọ tó bá jí bàbá mi lára rọ̀ fún gbogbo oníbàdàn fún ọwọ́ ọ̀rúnmìlà ló jẹ́ kẹ́mi ó rọ̀ fún mi. Ah. wọ́n ló sẹ́ńpẹ́ olóòní sẹ́ńpẹ́. ẹ wò gbẹ̀yìn yá aláṣejù tó lóun ò ní sẹ́ńpẹ́. wọ́n ló sẹ́ńpẹ́ olóhùn ní sẹ́ńpẹ́. ẹ wò gbẹ̀yìn yá aláṣejù tó lóun ò ní sẹ́ńpẹ́. ṣé wọ́n ni àfẹ́sọ́nà ọmọdé lágbára lọ́wọ́ àwọn tó nílẹ̀ ò ní jẹ̀bi lórí ọmọ náà ẹ máa gbọ́ ẹ̀yin àgbàlagbà tẹ́ wà ń kalẹ̀ mọ́dé yìí ìwọ là ń dúró dè ìwọ nìkan ló wà nípò ká yọ kúrò nínú àrùn tí ń ṣe yìí lágbára lọ́wọ́ Elédùmarè ò ní jẹ̀bi lórí ọ̀rọ̀ ọmọ náà orí n tí ń ṣe mọ́dé yìí ìwọ nìkan ló wà nídìí ibi tó ti lè wòsàn ó sì dá ọ lójú pé o nífẹ̀ẹ́ rẹ̀ ọkọ rẹ ni ẹ jọ bàbá nǹkan kan ò tí ì yé mi ẹ jọ àbí wo ni ìyàwó Juwọ́n. ṣé o mọ̀ pé ìyàwó ọmọ rẹ ni. ìyá mi gbà. kékeré báyìí náà. kí n tí mo mú fún ọ yìí àtàkèrè ah! iyọ̀ dùn mm-hmm. àkókò nìkó bó ṣe rí wọn bí ọ̀ní bá dojúkọ yóò bára ẹ̀ lálùkìyà ó mọ̀ ṣùgbọ́n bó bá ti délé ìwọ fẹ́ ẹ bẹ́ẹ̀ mi ṣe pé kò fẹ́ ẹ sábólóògùn ṣe pé àṣà ò kó lè rí bí ó ti rí bíṣẹ́ yìí bá ti wá dáhùn lára àtọkọ àtọmọ obìnrin tí wọ́n sọ pé ń sọ̀tún ń sòsì pẹ̀lú ọkọ rẹ̀. ẹ ti àwọn tó wá dùn mí jù ibi tí ọmọbìnrin tó wá láyà ṣé àwọn pé lẹ́kẹ̀jì ọ̀dọ̀ wa báyìí ló ń gbé tí bá tún wá kọjá ládùúgbò kò sórí tọmọ yìí ò ń kọ tán lóríṣiríṣi ló wà á ní à àwọn ọ̀dà àwọn ti lọ àgbàgbé ni ẹ wò mo ti àmọ́ pé mi ní baba ń gbẹ́jọ́. ìwọ fílẹ̀ yóò bọ́ lóńdè rẹ̀ láàárọ̀ ọ̀rí o mọ̀ pé tẹkùntẹ̀jẹ̀ lọmọdé bá wọnú ẹ̀gún ìṣùṣù bọ́mọdé bá ti wá bá tẹkùntẹ̀jẹ̀ wọnú ẹ̀gún ìṣùṣù yóò wá gbé ipọ́n jáde ìkìlọ̀ kan tẹ́mi kàn fún ọ níhùn bí o bá ti rápẹ̀rẹ̀ pé iṣẹ́ ọ̀hún dáhùn tán padà wá o kí la tún fẹ́ ṣe. n wá pẹ̀rọ̀ sí ọkọ rẹ lára torí kó mọ̀ bá a lẹ́yìn ọgbọ́. olúgbòǹgbòǹ mi afẹ́fẹ́ kì í fẹ́ kó má pọ̀ lóko lára torí nífẹ̀ẹ́ mi ọmọ ajílárùn ni mo ṣe wáá fẹ́ ìwọ kìíní gbogbo ibi tí wọ́n nífẹ̀ẹ́ mi ọmọ ajílárùn bá wà afẹ́fẹ́ kì í fẹ́ kó má pọ̀ lóko lára ẹ̀ kí ni ẹ̀rẹ́ o nífẹ̀ẹ́ mi ọmọ ajíláràn o ẹlẹ́ẹ̀kejì rẹ̀ nífẹ̀ẹ́ mi ọmọ ajíláràn o ẹlẹ́ẹ̀kẹfẹ́ rẹ̀ o nífẹ̀ẹ́ mi ọmọ ajíláràn o. mo sọ lọ́run mo sọ mo ní ọkà ìjọka tá a bá wá ṣèṣì bá ọkà nínú ọkà ó nídìí ó nídìí ṣùgbọ́n àbúwá bá lọ̀rọ̀ ǹlẹ́ o ọmọ mi ọmọ nípa Sunday ayé tó wá yìí o Èdùmàrè ò sọ̀rọ̀ rẹ lálákàn tó rìn lórí àpáta pàápàá jùlọ nílé ayé ọlájú wọn tá a wà yìí ọ jèrè ń bẹ ọ sì fèrè jẹkọ ìwọ nìkan là gbọ́kànlé gbogbo wa o àtìyá jù wọ́n àti bàbá jù wọ́n àti jù wọ́n fúnra ara rẹ̀ ìwọ nìkan là gbọ́kànlé o ìdí àgbọ́kànlé rèé lẹ́nu síjọ́ mẹ́fà òtútù kan bẹ tó lè fún fún ẹ ní tí òní jẹ́ kẹlẹ́ran ó tu lórí so. bọ́ọ̀ bá lè gbìyànjú bọ́ọ̀ bá wa gbé ètò gbogbo wa tá a dúró níyì á sọ ẹ́ lóò ṣàkóso àwọn ẹ̀ bá a bá ti ń kẹ́ ẹ lójú á mọ̀ kẹ́ ẹ lẹ́yìn a ò sì ní jẹ́ kó o ráre wọn ló sẹ́ńpẹ́ olóòní sẹ́ńpẹ́ ẹ wò gbẹ̀yìn aláṣejù tó lóhùn ò sẹ́ńbẹ́. ń ṣe báyìí wo nífẹ̀ẹ́ mi mo fi tóbi ọlọ́run bá bẹ̀ ẹ́ tàbá rí ẹ̀ṣẹ̀ tí ń bá ṣẹ̀ mo fẹ́ kó foríjì mi ṣó ti yẹ ìjọ torí ọlọ́run bá mo wo ẹlẹ́dẹ̀ẹ́ mo kúnlẹ̀ fún ìjọ ọkọ mi ó mọ ohun tó ṣe pàtàkì sí mi sórí mo tẹ̀ fẹ́ kó mọ ọlá àti ìbùwọ́n má wo ìwà tèmi tí jù wọ́n ni kò wò kó wọ láàfin tó wà láàrin ìwà àti ìbùwọ́n jù torí ọlọ́ọ̀ẹ́sẹ̀ kan ayé ẹ̀sẹ̀ kan ni jù wọ́n wà ìwọ náà mọ̀ ọ́n kòkàn bá gbébọn ni kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀. ṣé ilé ìbí mi lọ́mọ kẹ́ni kí n kú kékeré wọ́n sọ ni mo nífẹ̀ẹ́ ọmọ yín bọ̀ mi ìlè fún ọ̀rọ̀ ẹ̀mí là ń sọ yìí. Ah, ah, kí ló dé ẹ̀dẹ̀ fi mí lẹ̀ láṣọ ọ̀rọ̀ yín sí mi ni. kò sí nǹkan. màmá báwo lẹ ṣe ń sọ̀rọ̀ báyìí ẹni kí àbúrò òjijì kó wá bá ọmọ títí kó wá bá gbé ẹbọ. dádì dádì màmá ìfi wo wo mo ní bá sọ̀wọ́ lọ̀rọ̀ yìí kàn ṣáà wo ṣáà forí gbìyànjú sà ẹ ra dádì wa sà àgbà dalẹ̀ sà ẹ jọ dádì wa nífẹ̀ẹ́ mi ni mo wá rí bọ̀ṣẹ́ láwọn méjèèjì àlàyé ọ̀rọ̀ tí mò ń ṣe kò yé wọn dáadáa mo dẹ̀ mọ́ pé yín gẹ́gẹ́ bí àgbàlagbà ọ̀rọ̀ mi máa yé yín ju àwọn méjèèjì lọ ẹ jọ sà lóòótọ́ ni awuyewuye kan ti wà láàrin èmi àti nífẹ̀ẹ́ mi tẹ́lẹ̀ ká tiẹ̀ gbà pé òun mẹ́kọ̀ọ́ jẹ kó má rà lọ́wọ́ kó tiẹ̀ gbàgbé nípa yẹn ṣe wá rò wọn àtọmọ mi wọ́n ń fẹ́ra wọn ọmọ mi wá wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run báyìí wọ́n wá ní ìyàwó tó ń fẹ́ òní kó kàn bá gbé ẹbọ kọ́mọ yẹn fi lálàáfíà ó ní mò ń bẹ nífẹ̀ẹ́ mi sí kó kàn bá mi gbẹ́bọ ní ẹjọ́ sá ìgbé bá mi bẹ́ẹ̀ sá ìjọ. ayé rẹ̀ á dá kí n bá sọ pé ìrọ̀rọ̀ sọ pé pàpẹ́ bí nẹ̀gọ́ sàn orí sọ ìbọn wo tí wàá gbé upside down ẹni ìdùnmọ̀lẹ̀ bá dáná ta rẹ̀ ìbọn gbà wá sí ìgbàlá. ọmọ àbúrò mi lọ́mọ yìí kò láàánú pàkà kó o sọra dúró ọ̀rọ̀ yẹn pé kọ́mọ ìwà lọ bẹ́ẹ̀ gbé ẹbọ èjé láti fóònù mi gan mi gbọ́dọ̀ gbà náà ìkọ́ ẹnìkan tó ń lọ bọ́ọ̀ ń gbẹ bọ́ wọ́n múlò máa ṣe mí ọba take the time kí n bá pè bá rẹ̀ kí bá rẹ̀ bá sọ pé yes i'm yes ó bá sọ pé no sèfìlì no nẹ́ni kò bá yóò tán wà á dọ̀kan ní nǹkan lọ mú fóònù mi nulẹ̀ kí n bá pè bá rẹ̀ kí bá rẹ̀ bá decide for lóòótọ́ kọ́ mọ̀ ẹ́ tẹ̀lé ẹ lọ́kọ́ lọ́bẹ̀ ẹgbẹ́ bọ́ ṣìkè náà mọ́ bá sọ fọhún sí ìbá àgbáyé dé. àwọn tiẹ̀ máa gbà ní sá tó ní mo mọ̀ pábíàmọ́ làwọn náà ẹ bá mi bẹ̀ wọ́n ìjọ bí ó bá wọ́n ìjẹ́ kèmí gan bá wọn sọ̀rọ̀. adamọ́ràn wa wọn náà láàrún pa kàkó sọ pé wà lọ́bẹ̀ ẹgbẹ́ bọ́ àwọn ènìyàn àánú ẹni bá ti pa bí ẹ náà. Ah. wọ́n máa gba ìjọ sáà ìfọlọ́ọ̀bá bẹ̀ ilé ìjọ orí ọlọ́run. ẹ jọ sáà kí ẹ kúkú kírẹ́dìtì wá sáà. mo nẹ káàdì ìgbẹ́. hello báwo everything ẹ̀yìn ọ̀rọ̀ tí mo sọ ẹ níjẹta nípa arábìnrin ẹ̀gàn àti ọmọ tirẹ̀ àtọmọ rẹ̀ kọ́tínítì ọ̀rọ̀ yẹn arábìnrin wà níwájú mi wọn wá wa náà ìwọ̀n fẹ́ kọ́mọ yẹn lọ́mọ gbẹ́bọ́ èmi dẹ̀ lè fúnra mi decide bàbá ọmọ rẹ ní ọmọ. ọ̀rọ̀ tí nítorí ẹ̀ pé ní fún mi lẹ́yìn kí n kí n jí láàárọ̀ kùtù ìwà kẹ́mi. ṣé màá fẹ́ kó jẹ́ ká fẹ́ ọ̀rọ̀ ṣe sùúrù o torí ọmọ rẹ̀ wà lọ́dọ̀ mi ọmọ yẹn ṣe ọmọ jàtijàti wowo sórí ẹni ọmọ rẹ̀ ń tẹ̀lé mo mọ̀ ọmọkùnrin yẹn ṣùgbọ́n kò ń dẹ́ẹ̀dì pé ọmọkùnrin mi rìn kúnrẹ̀ wọ́n ìmọ̀ bá gbé fíyọ̀ sí ìbẹ̀rù gbọ́dọ̀ ṣùgbọ́n sí tirẹ̀ ìṣe wa mo ṣe ń gbé dúdú ní mo àgbẹ̀ pupa ṣé wàá lọ́pàdé ìyá kan mi fọkànmọ́ rẹ̀ wá ń wò pé ìgbésẹ̀ rẹ̀ ti ń yàtọ̀ kò wá ṣọ́ òun pẹ̀lú rẹ̀ wà náà dọ̀ wà kàn lọ bàjá tó ń filẹ̀ kò ń filẹ̀ dédé rẹ̀ mú gbọ́ngbà náà torí àwọn ọmọ ẹni tá à ń pè lóbìnrin ẹ̀ wọn ṣòro ṣọ ṣùgbọ́n ọmọ rẹ̀ kò bá sọ pé dádì nǹkan báyìí èmi ju méjì kò wá filẹ̀ kó ṣàwá pàdé ọmọkùnrin ẹ̀ kan èmi kẹ̀mí lè sọ pé kò má yẹ torí kó sọ fún àwọn ọmọ ìjẹ̀fọ́ máa gbé e nínì máa gbé e náà la máa gbé e náà tún la ọlọ́run kò lóyún pẹ́ láàfẹ́ sọ fún olóyún kò dẹ́n sọ ọmọkùnrin ẹ̀ kò mí jẹ́ kí n bí ọmọkùnrin ẹ̀ kò mú wa dẹ́n wọ́n nù rẹ̀ èmi rè bíbá rẹ̀ o nífẹ̀ẹ́ wàhálà ṣùgbọ́n jẹ́ kó parẹ́ ẹ̀kọ́ rẹ̀ wọ́n àjọṣe ìmàríjì láì mọ̀fọ́ ọmọ ìyá ẹ̀mìrẹ̀ káàkiri ń jọ sí tòun pẹ̀lú ọmọ rẹ̀ jọ ń ṣe olórogún ọjọ́ ń fẹ́ ọmọkùnrin àkọ́kọ́ yẹn láì mọ̀fọ́ ọmọ ìyá ẹ̀ ni kò wá gbà wọn ṣé ṣé yẹn wá rò fọ ṣé ọmọ ọmọ tèmi sóyún ń fẹ́ ọmọkùnrin ẹ̀ lọ kó wá lọ sa àbìlùmágùn kó wá lọ sa sí igi lóko náà ìṣọmọ tẹ̀yìn kò sàtọ́mọ̀ ẹ̀ nára láìmọ̀ fọmọ mi kẹ́ ti fi ọmọ tí wọ́n jọ̀ọ́ ń fẹ́ jọ̀ọ́ ń fẹ́ lẹ̀ òun pẹ̀lú ọmọdé máa mìtì ara wáyé ṣìkì nation dáhùn ara ọmọ rẹ̀ ọmọ mi mọ̀ ọmọ rẹ̀ mọ̀ apẹ̀ nation mọ̀ ẹ̀ tó ń bẹ̀rẹ̀ àìsàn kan bẹ́ẹ̀ sì gbé káàkiri kan dẹ́mi tọ̀bi kan tọ̀hún kan wà á rí ọwọ́ pé ó ti ń fẹ́ nìkan ọmọkùnrin náà èyí ṣe ní kébékébé lọ́ọ̀ ni àfẹ́sọ́nà rẹ̀ kan wájú ìwé tí òun á jẹ́ ọmọ ìgbé náà dọ̀tẹ̀ mi ọmọ rẹ̀ kàn àkàn á lọ pè wá kàn lẹ́jọ́ sọ bẹ́ẹ̀ ṣe rọmọkùnrin sí ọ ní òun fẹ́ náà fọ ọkọ òun kí ẹ náà ṣe bàtà òun ní ṣe wo rẹ máa bẹ́ẹ̀ ni gbé ẹ bọ̀ kàn bá ṣe ètùtù yẹn tán kàn bá lè ti gbélẹ̀ báyìí gbàm kàn méjèèjì kàn lẹ́jọ́ ni àjọṣepọ̀ aburú yẹn àkónára ọmọkùnrin yẹn ṣùgbọ́n mo fariga wòwò mo yára gan mọ́kàn tó ń gbé lọ́balọ́ba dìde ìjòyà dìde aráàlá dìde kan wà ń bẹ̀ mí láìlú èyí mọ̀ mi bàbá yín ṣe rẹ̀ ọ̀rọ̀ yà gbọ́dọ̀ fọmọ ilẹ̀ níbẹ̀ wọ́n ran ṣe sí náírà ogójì ọjọ́ ni <laughs> ìwọ́dà ogójì ọjọ́ ti kọjọ méje náà yìí kàn bá dé ṣètùtù yẹn sọlọmọ yẹn máa jẹ lọ́hùn nípe tí wọ́n mọ̀ á ń wo pé kí ọmọ yẹn bá ṣe bẹ́ẹ̀ kú èjọ́ ọmọ tẹni fán rẹ̀ ọmọ yẹn fán rẹ̀ é ṣèfù torí wọn aṣọ́fọ ara ọmọ tẹni lóun ti lù abìlùmágùn yẹn bẹ́ẹ̀ ẹ̀sùn lè ṣe ṣùgbọ́n mo jẹ́ kọ́mọ̀fọ́ ẹ̀ ṣe mi lè bí o ìgbọ́n mi lè dúró dúró bàbá bí ba rẹ̀ màá fi ọ̀rọ̀ yẹn tó ba rẹ̀ èmi ti accept dẹ̀ mọ̀ mí accept tán gbogbo ọjọ́ sọ́ba pátá ni mo gbọ́. ẹ má bínú ẹ má bínú mi ò ojú ní. mi ò rí bẹ́ẹ̀ ọmọ mi wà lọ́dọ̀ yín ẹ gbọ́n nǹkan tẹ̀ ń sọ lẹ́nu ṣá ẹ ṣe fi abẹ́rẹ́ kẹ́ fi gun ara yín òkè tó fi gun ọmọ ẹlòmíì ó ń tẹ̀lé nìkan ẹni tó ń tẹ̀lé yẹn ẹ wá lọ òun àti ìyá kan jọ pàdé wọ́n jọ fi ọmọkùnrin yẹn ẹ wá fọmọ yẹn lẹ̀ ìyá yẹn wá lọ sa oògùn àbílù sọmọ tèmi lára bẹ́ẹ̀ torí pé ó ń bá òun fẹ́ ọkùnrin kọ́mọ yẹn kú dáná bí ṣe rí pé ọlọ́run ọba ọba ṣe kọ́ máa pẹ́ láì mọ̀ ẹ́ pé ọkùnrin tọmọ yẹn máa tún wá pàdé o máa jẹ́ ọmọ bíbí inú títí ẹ̀ ọmọ tiẹ̀ wá forí kóhun tóun ṣe ṣe rí pé ọwọ́ tọ́gẹ̀dẹ̀ gbé ara ẹ̀ ló fi nà ẹ̀ ni wọ́n wá ń bá yín wọ́n ń bẹ̀ yín kìíní kan àwọn kan dìde gbogbo àwọn tó ń dìde látòkè délẹ̀ pàápàá tó ń bẹ̀ tó ń sọ pé kí ọmọ mi wá gbé ẹ bọ́ ẹ wọn ò ní jèrè ọmọ láyè gbogbo tí wọn bá fi ojú ọwọ́ wọn ṣe wọn máa fi ẹ̀yẹ wọn dànù ni ẹ dúró ibo ni kí n rúgbà ká sọ pé ọmọ yẹn ò kó kinní tó kún ní ara ọmọ tèmi yẹn máa bọ́ bàtà burúkú sẹ́nu ọ̀nà mi ọlọ́jọ́ ìní ò ní jẹ́ mi bẹ́ẹ̀ náà wọn bá pé kí fọwọ́ mi kọ̀ọ̀kan sí ẹyin jú mi ni wọ́n nǹkan kan ò gbọ́dọ̀ ṣe wọ́n. ṣé ó lè jẹ ọmọ tí yín táyà bí nínú ara yín fúnra yín kẹ́ ẹ má sọ̀kọ́ tẹ́ sọ yìí ẹ̀yin ò fi taratara gbà ẹ̀yin ò fi kíní kankan ẹ̀ ń sọ̀rọ̀ bí òpònú. ẹ wo ẹ jẹ́ kí ọmọ fúnra rẹ̀ wá dúnwájú mi pẹ́ẹ́pẹ́pẹ́ sí òun nífẹ̀ẹ́ ọmọkùnrin yẹn ọmọ kan náà pẹ̀lú ni ẹ jẹ́ kí wọ́n dúnwájú mi kó sọ kí n kọ́ màá kọ́ sọ pé àbọ̀ ṣé òfẹ́ bí nǹkan kan bá ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú tẹ́ ẹ pé ọmọ ti bí ok kó gbẹ̀bọ́n sì kọyìn kí yẹn gbádùn kó wá dọjọ́ iwájú kóhùn wá ní problem tí n bá dàgbà tí mo dògbò tí mo rebi tágbà rè ẹjọ́ kí ni kí n rò fún yẹ tí n bá dọ̀rùn ẹ dá mi lóhùn ah, ó dà kò burú ṣé káàtì àwa sọ pé ó wá gbádùn náà o ìyá yà á wà lẹ́nu tó ń máa kúnlẹ̀ wájú mi báwọn fẹ́ tọrọ ìyàwó lọ́mi lẹ́nu tó fẹ́ pamí lọ́mọ ayé ogbó ìjọba bàjẹ́ ni ṣé ẹlẹ́gbẹ̀ẹ́ sọ́tọ̀ kọ fún yín tí ẹbí yẹn tí ẹbí tá a wà nínú yìí tó bá dúró wọ́n yìí o tó bá bàjẹ́ wọ́n yìí ni tí kòkó bá ṣe wọ́n mi wọn láti wọ́n bilasi láwa ẹ̀yin ẹ ẹ ẹ mọ̀ ẹgbẹ́ yìí wa. wọ́n wá gbọ́ tèmi ní gbọ́dọ̀ máa nagídé lọ́rọ̀ ọlọ́mọ tí wá yìí èyí gígín gíní kan gbé ètùtù tẹ́pẹ́tì ní kó wà ókè. wọ́n lè gbé jẹ́ jẹ́ jẹ́ mọ́ ni wọ́n mọ̀ nǹkan tó ń pè ní fẹ̀ṣá ọmọ tán pè ní ìfẹ́ láyé ẹ̀. tẹ́gbẹ́ wọn ni kọ́kọ́ ṣẹlẹ̀ sísìn so àwọn wọn á bọ́ bàtà orí burúkú tí ò ní bọ́ wọn á bọ́ sẹ́nu mi wọ́n má sì pẹ̀dánù fún mi. àwọn á ń bẹ̀ mí ẹsẹ̀ pé kèmí gbà kí n jẹ́ kí wọ́n ṣe. tí n bá ṣe tí nǹkan bá padà ṣẹlẹ̀ sí lọ́jọ́ wájú ẹjọ́ òní kẹrù fún ìyá yẹn. ṣé wọ́n tó ṣẹlẹ̀? ìgbà tí bọ̀dà wá síbẹ̀ wọn ló kù jọ́ méje mo yọ ìjẹta àti àná kò nù ẹ ó kù five days lẹ́nìí you are not going back to that school gbogbo tó bá máa ṣẹlẹ̀ sí wọn náà kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mo fi olódùmarè búra kí n bá tún gbọ́ ẹ̀jọ́ máa gbé búrò yẹn lórí tó bá ṣe pé ọdún kan ló bá máa take mi kí n tó rí school mi fún ẹ inú ilé tó máa wà nìyí ò ní padà sí jẹ́bú yẹn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ọgbọ́n ni mo ò ní padà síbẹ̀ bí a ti máa lọ jù ẹ sínú ń gbúrú ẹ ọkà kúrò àbí bá náà burúkú ẹ nígbà yẹn orí àpé wálé ṣe orówó tó fi gbádùn ní skul ẹ àbí yẹn ló jẹ́ kó máa yọ máa jó ẹ lójú. lójú tí wọn bá sí kí ni kí sọ fún yẹ dábìlọ. ẹ̀ẹ́dẹ̀jọ ẹ̀jẹ̀ kó bá bẹ̀rẹ̀. lẹ́nu ẹ̀ kejì lẹ́nu ẹ̀ ẹ wà àwọn ọmọ tẹ́mi torí wọn gbà rẹ̀ tẹ́ wá ń jẹ ọ̀sán kébìtẹ́ kó bá ṣe kí n jẹ́ kó bá gbé

What is it? I promise my dear. Ẹ tí ẹ bá lọ tán eh, ẹ kó bá ṣe wọ̀n ẹ méjì kẹ ṣe fẹ́ yàrá yẹn kẹ ṣe ojú dáàdì ń sọ mo fẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ sí wa but all the same ọlọ́mọ àkọ́kọ́ mo ṣe é ní owó ọ̀sùn má má sùn kún. tó tiẹ̀ wá ń dùn ojú ẹ wo gbogbo time tó ti waste owó effort gbogbo ẹ̀ ìgbà wo la mọ̀ tó máa gain admission mi and again ti ọmọkùnrin tán ló sì kú pé tí kò bá bá gbé tutù ó máa kú torí ẹ̀ mo ṣe ní pé kí wọ́n bá yín tó máa lè bá wọn bá dádé sọ̀rọ̀ tí wọ́n á lè gbé bọ̀ yín á dẹ̀ tún padà sí skul ẹ̀ ń dẹ̀ mọ̀ pé ìrìn kan lè lè bá wọn sọ̀rọ̀ tó máa gbọ́ torí ẹ̀ mo ṣe wọ́n bá yín. àmọ́ ìwọ pàápàá bí ẹni pàkúrọ̀ tó o ṣojú bíi tọrọ àkọ́dé tó o tún ṣojú bíi gbúre tí ò lẹ́gùsí níbo lo tí ì dé kí lọ́jọ́ orí ẹ̀ tó fi joyè ọlọ́kọ̀ púpọ̀ wọn náà fẹ́ kan ìyá kan gbà àwọn ìyá òṣì àtòkùmákù amọ̀nà ọ̀run má lọ lójú adọ́kọ̀kù bíi kó sì wà léweléwe ẹ́ a kà wá kí ẹni tó kọrin tó ká kíkáyìn ẹni tó kọrin pé kí káwọn ìyá lọ sẹ́ńpẹ́ ó rí kó tó sọ torí pé àwọn ìyá òṣì kan wà lóòótọ́ tí wọ́n ti tó ṣíwọ́ iṣẹ́ tán ní dandan àfihàn wọn ò di ṣíwọ́ iṣẹ́ àfihàn wọn bá ṣiṣẹ́ ìdọ́gba alẹ́ wọ́n tún náà tó fẹ́ mi ìyẹn tó wà lóbìlẹ̀ àìsàn kó tó wà lọ gbẹ̀bọ̀ ó tún máa wọ́kọ̀ òtún rí ó tún dọmọ ìyá òṣì oníṣẹ́ńpẹ́ yìí ló tún lọ kó sọ́wọ́ ẹ̀ èèyàn ń gbà lùbọ́sà kó fẹ̀fọ́ àràkà tíyà yẹn ń ta kiri òun lọmọ ẹ̀ ń jèrè ẹ̀yìn wọ́n wọ́n tiẹ̀ bàbá yín tó lóun ò fẹ́ kẹ́ gbẹ̀bọ kọ́mọ gbẹ̀bọ èmi ò dá lẹ́bi mélòó ló bí tí kàn ń lọ gbẹ̀bọ kí lẹ mọ̀ tó wà lẹ́yìn ẹbọ gbígbé ìwọ ìwé náà ni kò lọ kà o ò fojú sẹ́kọ̀ọ́ ìwé ẹ ogún ẹ lọ́la ṣé bí wọ́n rẹ̀ gbọ́n ẹ ṣé bẹ́ẹ̀ gbọ́n ẹ ṣe ń ṣe nì ò fẹsẹ̀ lẹ́sẹ̀ gbọ́n ẹ rárá. á lọ rí bàbá yín èmi á lọ rí màá ṣàlàyé fún gbogbo gbèsè tá a bá fẹ́ gbé níta. ẹ ṣoríire mi ò ní mọ sáré mi. ẹ ti ṣàánú mi abẹ́ mọ̀ pé ìgbà ìlọ́lọ́wọ́ mi ìyá yín dà ṣé ẹ fẹ́ kó bá mi ṣọ́ra ẹ o ṣọ́ ara ẹ gidigidi kó gbígbèsè tẹ́gbọ́n ẹ gbé ó ti fẹ́ parí ìgbẹ́ ẹ̀sìn. nígbà táwọn ọmọ yìí dé tí wọ́n kú tí wọ́n rò kó ṣe mí náà ó ṣe mí bákan nítorí pé gbogbo ohun tó ń sọ ó tọ̀ ọ̀rọ̀ ni fẹ́ẹ́ lajú ẹ̀ lẹ kó ní kọ́ ọmọ òun lọ bá wọn gbẹ́bọ kí làmọ̀ tó fẹ́ tẹ̀yìn ẹbọ gbígbé jáde nígbà tó wà yá nínú dúró owó gẹ́gẹ́ bí abiyamọ wọn á fọ kan kéèjì wọn á jáde sí ibi méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo dé tí wọ́n sọ fún mi pé lẹ́yìn ẹbọ gbígbé yẹn kò séwu ó débi kìíní bákan náà ni bó débi kejì wọn ò dẹ̀ mọ́ra wọn rí sí nìyẹn ló dà máa tọ́ ẹ wá máa wá sọ fún ẹ wọ́n dẹ̀ wá ń sọ fún wa báyìí wípé ọjọ́ mẹ́ta ló kù fọmọ tí wọ́n fẹ́ bẹ́ agbẹ́bọ̀ yìí tí ò bá rẹni bá ń gbé ó kọ ọjọ́ mẹ́ta tí ó fi jáde láyé ọlọ́run ọba ò dẹ̀ ní jẹ́ ká ní òkú èèyàn lọ́rùn èmi ò sì ní tọwọ́ wa bọ̀ mo wá fẹ́ kó ọ̀nà mo fẹ́ kó mọ̀ wípé mélòó ni mo bí ìyá wọn dà débi tí mo wà sọ pé mo tún fẹ́ tì kan sínú náà àwọn ọmọ yìí náà ló kù tí mò ń wojú ẹ̀ tí wọ́n dẹ̀ dúró bí ọmọ fún mi gbogbo òrònú ìyá àwọn àwọn ọmọ yìí ló parẹ́ lára mi ilé lájú mi lẹ̀ kíkan tó wá ṣe pé kíni dókítà bàbá mi kẹ́kọ̀ọ́ bá gbẹ pẹ́ báwo èmi pàápàá lára àjọ ń lọ síbẹ̀ ni gbogbo ohun tí wọ́n fẹ́ ṣe yẹn ojú mi báyìí ló máa ṣe wàá rí ẹ fún mi. ọjọ́ yẹn ń dalẹ̀ o ẹ sìn wá jìnnà kẹ́tọ́ padà lẹ́yìn wa ibi tí mo fẹ́ kó ẹ sọ̀rọ̀ sí ibi náà lè sọ̀rọ̀ sí mi. kíní yìí kíní mi ó yàtọ̀ sí kíní kíní wa lóòótọ́ mo lè jẹ́ bàbá wọn ṣùgbọ́n mi kọ́kọ́ mo bí wọn. ojú mẹ́rin ló bí àwọn ọmọ tá a sọ yìí méjì ló ń wù wọ́n lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yin lẹ́jọ́ kójú òun di mẹ́rin ẹ̀ ń ṣe bí ìyá fáwọn ọmọ yín ẹ̀ ń ṣe bí ìyá fèmí fúnra rẹ̀ bá ṣe pé ẹ̀bà jẹ́ màmá gidi ni ó ṣeé ṣe kí má dání lóhùn ọ̀rọ̀ tó bá wà yìí ṣùgbọ́n gbogbo tẹ́ bá wa pátápátá kò yọ tẹ́ fọlọ́ ṣùgbọ́n ó kù nǹkan kan ṣo péré pé ẹni tó kò fún mi ní bàbá ibi tá a ti jókòó tá a ti sọ̀rọ̀ ìjọ lọ́wọ́ mo gbé wọn ṣépè tó fi kó mi bí ni o bẹ́ ẹ ṣe máa wá lọ sí ọ̀dọ̀ wọn tẹ máa rí wọn báyìí pé tó báyìí ni bàbá wọn mọ̀lẹ́ wọn yìí lò àmọ́ gbèsè báyìí láti gbé lórí ra wọn báyìí ní báyìí báyìí láforí ẹ̀ ti sí. a jẹ́ pé àtìdílé ìyá àtìdílé bàbá àwa méjì lájọ fọwọ́ sí ohun tọmọdé lọ ṣe tó bá dọjọ́ iwájú wọn ò ní rí tèmi sọ ọlọ́run jẹ́ ká burú ṣe wọ́n. Ah, ah, ah, ṣeun bàbá ṣé wàá rí ti ẹni tó kù fún ẹ bàbá lọ ìtì ọ̀gẹ̀dẹ̀ nìyẹn tó wọn á lọ dàpọ̀ kékeré nì ṣe bá gan òye náà mi máa débẹ̀ máa ṣàlàyé inú mi ti ẹ̀dùn pé òun ọ̀wọ́n gan ti wá ní fún ọ̀rọ̀ yìí bá a kú bàbá mi mi ò ní wá yín tì kó dẹ̀ ní mọ́sàárì àwọn ọmọ yẹn ṣe bá burú bàbá mi àmì fẹ́yìntì sọ fún wọn ẹ̀yìn ti jẹ́ wíwá gbogbo yín pátá lè rí wọn sáré ní ṣeun. ọlájú ọlájú wọn ṣé orí gbogbo rẹ̀ àbúrò. ìsọlá àwọn ọ̀rọ̀ tó ń wádìí lẹ́nu mi látijọ́ yìí ó ní mo ṣàlàyé fún ọ yìí o dúró ná ṣé tó bá jẹ́ ìwọ so ò lè gbarú ẹ̀ mo mọ̀ pé ẹ̀yin ọmọ wò yìí ẹ̀ lè gbérú ẹ̀ sínú nínú kó mú àké àbádà àbí kó lóyìn ìbọn fóbìnrin náà bí ìrírí ayé bó sì ṣe rí nù ìrírí ayé tó bá fi ni títí yóò padà gbé ni jùlẹ̀ ni kò ní í fi nípa torí náà mo fẹ́ kí ìwọ náà kọ́ sùúrù lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí sọ̀rọ̀ mi yé ọ yóò sì dáa fún ọ gbogbo tó o bá náwó sí láyé ire ni ọmọ jẹ fún ọ bẹ́ẹ̀ ni ó rí ọlá bàbá tó gbé ọlọ́mọ ọlá àyà mi ìyàwó má wàá wo ìwà tí ìyá ọkọ rẹ ti wò sí ọ o torí wọn léèyàn ọ̀dà ẹ lójú lọ́pàá òjò kì í pa ẹwà kì í sì pa wàá mọ́yàn mo wá fẹ́ kí wọn náà kọ́gbọ́n nú ọ̀rọ̀ yìí mo fẹ́ kó o ní inú kan ọkàn kan kó o sì lóòótọ́ torí òtítọ́ tó ń wò ó tẹ́rù kàpalẹ̀ òtítọ́ ló sì lékè rọ gbogbo ohun tí a bá fi òótọ́ ṣe èèyàn lè máa rí dààmú o ṣùgbọ́n tó o bá dúró lórí òótọ́ òun ọ padà wá rí oríire ń bẹ̀ náà ni nídìí èyí nínú ilé mi ọkùnrin àbíró obìnrin àbíyè ikú sì ní pọ́n rèwerèwe wípé ikú ìpẹ̀tà lójú ran ó bò gbogbo nù mi ọ̀fọ̀ ọmọ owó ránde ọmọ owó tó ń wò ń yọ jẹkù bí ìwọ mi ẹ jọ lóra yín gbóni bẹ́ẹ̀ ni. màá fi ọ̀nà roka bò wá dẹ̀ gbà níjọ́ yẹn. àṣẹ àṣẹ ti bẹ̀rẹ̀ sí ní múra àgbéyàwó látòní lọ bẹ́ẹ̀ ni wọn lóò sẹ́ńpẹ́ olóò ní sẹ́ńpẹ́ ẹ wò gbẹ̀yìn aláṣejù tó lóun ò ní sẹ́ńpẹ́. èmi tinúọlá mo wá gun kíkọjá ewé a kò pẹ́ mi gbingbin lórí ọ̀gọ̀mù alágbàro mi wá roko kọjá àlà korogodo ó lórí jalè láàrin ọjà kò sì dé <laughs> ló bá ikú làákàyè wọ́n ní ikú tó máa pa ọdẹ ó ń bẹ nínú apó èyí tó máa pa àgbẹ̀ ó ń bẹ lọ́rùn ebè ikú tó máa pa oníṣìnà abẹ́ ẹ̀ ló wà <laughs> ó bá débi ẹran máa jẹ́ kí ni ká ti gbọ́ pé ìyàwó tọmọ mi máa fẹ́ sílé lèmi ìyọkọ tí ń fìgbà kan figagbága pẹ̀lú ẹ̀ là ń jà lórí ọkùnrin tí wọ́n bá sọ pé àgbàlagbà kúrò nídìí ìdò eré mọ̀dé ni àṣé kì í ṣe òwe ẹ̀fẹ̀ lásán hmm. olórin kan kọrin ó ní ẹ̀yin màmá ẹsẹ̀ ń pẹ́ hmm. àṣà tó nítumọ̀ tó tún lè tún ayé ẹ̀dá ṣe ni. ẹyí èèyàn ẹ̀ta rẹ̀ ní tìlú ọlákọ̀wé. ẹ wá wúwo ọkùnrin yẹn tó lọ sìn irú ìdí ọtí yẹn ẹ bá ti wá ọkùnrin ẹ wá sẹ̀tì bàbá mi àbẹ tó dùn ọ lọ tó lówó lọ́wọ́ tó nífọ̀ tó lè kánná lọ́dà ìdí ọtí tó bá jù mí lọ́gbọ̀n àìrú ẹ̀rú àgbà two years lọ́wọ́ mi two years ló má gbà. Ah! wọ́n tó bá dàbí ẹ̀ṣẹ̀ dáríjì mi o àsìkò náà wá tó báyìí Oh.